lè fi wá wẹ́ o. ìwà ẹni ní tẹ́nítẹ́ní ẹ fi ní ìwà rárú àmì ìdánimọ̀ ẹ̀dá ni tá a bá ń sọ pé káfí wa kún ayé ṣe ká ṣe pẹ̀lẹ́ o kó máa lọ ní dọ́bùdọ́bù o. ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ o. àwọn pẹ̀lẹ́ kì í yá. ohun abáfẹ́sọ̀ mú o ìrọ̀rùn ní gbọ́dọ̀ ẹni abáwádé là ń bà wẹ́lẹ́ ẹni ajá bá wà lájà ń bà lọ pàtàkì fẹsẹ̀ rẹ̀ sílẹ̀ ìyẹn ti ń dájú èéfín ni wà dandan ni àárọ̀ ẹni ọba wa fi wà kún wáyé ṣe ohun tó máa sọnù ló pọ̀ ẹ̀dá kan ò máa lè tẹ́wọ́n lọ́rùn ẹ̀dá ni tá bá ń sọ pé káfí wà kún wáyé ṣe ká ṣe pẹ̀lẹ́ o kó má lọ di dọ́bùdọ́bù o a kì í ẹni ká fọhùn rọ o àfọwọ́fà tí ẹ̀rí ẹ̀ ló ṣàyédògún òkúròrò kì í kóyanjọ òmùnì ṣàfúnni ni ẹni abíyí láwùjọ òun làbùkù máa ń wá kiri ni ẹ̀ẹ́fín ni wà ó ká ṣe pẹ̀lẹ́ o lálẹ́ fi wá wẹ́ o ìwà ẹni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni tẹ́ni àmì ìdánimọ̀ ẹ̀ dání bẹ́ẹ̀ ni a máa ń sọ pé káfí wa kún wa iṣẹ́ ká ṣe pẹ̀lẹ́ o ó máa lọ di dọ́bù dọ́bù o. ìtìjú nù ẹ̀wù ó kọjú ẹ̀ sẹ́yìn lọ ó ṣe bí ẹni ààyè ń bẹ́ níjà yé lò kò ní tẹ́lọ̀mù kò kó ni mọ́ra kì í gbẹ̀bí tó bá jẹ̀bi gbàmọ̀ bàmọ̀ bàdé àfi ká ní sùúrù fún wọn ni ká má padà wá jẹ̀bi ni tó bá yẹ lùjára. kí mi rárá rárá ìwà aláìda èèyàn yìí èèyàn burúkú ni ẹ èèyàn burúkú. kí ni mo ṣe. n tó ṣe ní àná n tó bá mi dánwò láyé láyé láyé má bá mi dánwò ẹ̀wò mọ́ má bá mi dánwò ẹ̀wò mọ́ o ọmọ mi láàrin ọjà yìí o mi ò fa wàhálà o mi ò fa wàhálà ṣùgbọ́n tí wàhálà bá dé o mọ̀ pé mo dúró déédéé o o mọ̀ pé mo dúró gidi gbà mo dúró gidi gbà báwo ni kí kọ́sọ́mà máa bọ̀ lọ́dọ̀ mi kó fẹ́ wá rajà kó wọ́n máa wọ́wọ́ sí kó máa fà láṣọ ọ̀dọ̀ ẹni kó sì wá rajà ọ̀dọ̀ ẹni kó sì wá rajà kí ló dé wọ́n lálá jẹ́ tiẹ̀ ò wá ni. èmi ṣẹ́wọ́ sí kọ́sọ́mà <laughs> ẹ gbà mí ọjà tí kọ́sọ́mà wá bèèrè lọ́wọ́ mi gan mi ò ní mo dẹ̀ sọ fún dà lọ sọ́dọ̀ ya gbẹ̀ngà o bóyá o máa ní o dẹ̀ wọ̀n lèdè wájú ẹ̀ kí ló kí lẹ́jọ́ tèmi ìyá Ṣadé àgbàlagbà tó ń parọ́. ta ló ṣe wèrè. ọmọ fún mi náà ṣọmọ lu àbí. wàá tẹ o èmi á tẹ. wàá tẹ o èmi á tẹ. wàá tẹ o èyí á ṣàkóso wọ́n fẹ́ wọ́n wàá tẹ. wàá tẹ èmi lọ́nà kàtí láyú èmi lọ́nà kàtí lójú. káàkó lọ́ọ́ ẹjọ sẹ́yìn ni mọ́mì Ṣadé. èmi ni mọ́mì Ṣadé kí ló ṣẹlẹ̀. ẹjọ ẹ má bínú wọn fẹ́ rí ní àgọ́ wa. mọ́mì Gbénga ìwọ fi ọlọ́pàá mú èmi jọ kí la gbé kí la jùnà. èmi àti ẹ ò lẹ́jọ́ tẹ̀lé wọn tẹ̀lé wọn tẹ̀lé wọn. wọn lè gbé bá yín yanjú ẹ. ẹ ṣe ẹ ti bá wa yanjú ẹ ọ ti yanjú àwọn tó jù wá lọ wọn bá wa dá sí kó tó lè níyanjú. ó yá ó yá ó yá ó yá. mọ́mì táwa ṣiṣẹ́ yín ẹ bá bá mi wo gbá. sọ̀rọ̀ mi àti ẹ̀ta máa mú lọ́jà yìí. ó ti já ní àjọ máa mú lọ́dọ̀ àwọn tó jù wá lọ èmi àti ẹ. àjọ lọ ṣàbẹ̀. ràdúrà lélẹ̀ yẹn ra tún bọ̀ ọ́ ẹ jẹ́ àná ẹ bá mi wo gbá. ilé ìbá gara o. tó ẹ kò mo travel mo ṣe fẹ́ travel tẹ́lẹ̀ kí làbá máa sọ kò bá sọ police station mojú àbí ó ti mọ̀ wá wúmọ̀ pé oníwà láyìn ọkàn ni nígbà tó ti fẹ́ bẹ̀rẹ̀ wà láyìn ọ̀rẹ́ ti fi sílẹ̀. ṣé mo bàjà ni kọ́sítọ́mà wa bá mi ọjà tí kọ́sítọ́mà béèrè lọ́wọ́ mi mi ò ní mo lè kí kọ́sítọ́mà lọ bá kọ́ lọ rà lọ́wọ́ ẹ̀ ìyẹn mo ń bá kọ́sítọ́mà sọ bó ṣe wá àtàkì nìyẹn ó lè mi fẹ́ gba kọ́sítọ́mà òun kí n tó ṣẹ́jú pé bó ṣe mọ́lọ́pàá dé nìyẹn. sórí mo wà fún níwà ló ń jẹ ọ̀rẹ́ jọ nígbà tó ti mọ orí ìyàtọ̀ yẹn jọ bá mi pátì ní ìfẹ́ wàhálà kí n travel kọ́kọ́ mi máa ń palẹ̀ ibi tí mo wà kí n túwò pé bí àkọ́ tún ti arrest ìyàwó mi jọ o ti gbọ́. jọ o. ìyá gbẹ̀ngà ìyá gbẹ̀ngà lẹ́yìn àpọ̀lé àbùkù lókù òyìnbó ní too much of everything is bad ọ̀kọ́ra ọ̀kọ́ra ohun kan tó dára la àkìlò dé ìwọ àtẹ̀yẹ já wọ́n lè bá yín sẹ́kìlì láàrin ọjà ó lè tún ọpọlọ ṣe é kúrú bẹ́ẹ̀. ọlọ́run ọba kí ni mo ṣe fún ẹgbẹ́ ìṣẹ́wó ni mo ṣe é tó ṣe wọlé fún mi kí ló tó fi ọ̀tá mi ṣu ọkọ fún mi ṣé tí èmi àtàrà àtàrà jà ṣé ẹ̀yin alákàlẹ̀ yẹ kó gbèsè. ẹ̀yin ẹni máa gbèsè tó bá jàre ṣùgbọ́n eléyìí ó jẹ̀bi tó kálẹ̀. ẹ ẹ tó ṣíwọ́lé báwo ṣe mọ̀ ṣọ́wọ́ abẹ́ ẹ̀ ní ìwàsí bẹ́ẹ̀ kọ́ yẹ tó yẹ kó tó pọ̀ lọ́pàá ẹ kò fọlọ́pàá lójú gbogbo wa lọ. ọlọ́pàá lójú gbogbo wa lọ. bẹ́ẹ̀ni ọlọ́pàá lójú wa lọ òun náà ló yẹ kó máa dá sí. Ah! ìyábẹ̀yà ó dára ó ṣe ọmọ náà dára dára ó jẹ̀bi tó dàlè tó dàlè. bàbá bẹ́yà ó ti wá dà ṣé o ní láti òní lọ mo ti rí pé wàhálà ti wà láàrin mi àti. kí ni mo ṣe báyìí. bẹ́ẹ̀ ni mo sọ ṣé o ní aṣáájú tó ń pèsè ẹ̀yìn ẹ̀ olóòwò àṣeyàwó fún ẹ olóòwò you gbọ́ ìjẹ́ fún ẹ olóòwò máa mọ̀ bó ṣe ń sùn olóòwò máa mọ̀ bó ṣe ń jẹ olóòwò máa mọ̀ bá tó fẹ́ jáde bẹ́ẹ̀ ni nígbà tó ti pèfà láti wà lẹ́yìn ìyá àtàyé èdè èdè tí mo dé ìyàwó mi ẹ wá sá ọlọ́wọ́ ọba ọ̀tọ̀là nínú ilé agbọ́lọ́wọ́ ẹ̀jẹ̀ àìṣeré bẹ́ẹ̀ ni mo sọ bàbá mi láti bó ṣòro láti wákàtí sáà ń sọ̀rọ̀ lọ mi fẹ́ kó fi sí mi nínú ilé ìmọ̀ kó ní kálukú wà láàyè ẹ̀ àtijọ́ ní lẹ́bọ̀ o àtijọ́ ní lẹ́bọ̀ nínú ilé ìmọ̀ mẹ́ta ní bàbá nílé ìmọ̀ o wà á rí wàhálà gidi wà á pèrè ìlú bẹ́ẹ̀ ṣe wàhálà yìí kan ṣe. yálẹ̀ cruise yálẹ̀ cruise. I married a mad woman very mad woman. my baby. Hey, baby. Yeah. I miss you, baby. I'm not this first manager in my company. Oh, Jimmy. Oh, that's good news. Oh, Jimmy. Oh, my God, this is good news. Wíwà nínú ayé mi, tí wà nínú ayé mi, ó nípa tó ń kó tó bọ̀. Kò sígbà tí mo

house mad husband mad wife mad house. them come by. báyìí the post office. ọ̀rẹ́ mi àyíndé òbí mi ò gbóhùn ẹ̀ máa kórè kọ́ lẹ́tà á tún tó ẹ lọ́wọ́ mo ti ń lọ sí ọjà tí ebi bá ń pa ẹ́ lọ sí kitchen kó lọ dáná tí ò bá dẹ̀ lè dáná lọ sí ọjà kó lọ pè ìyá Ṣadé <laughs> ẹnu pé mo dẹ́ lẹ́bi kó jẹ̀bi ọ̀rẹ́ mi àyíndé bí mi ò gbóhùn ẹ̀ máa forí kọ lẹ́tà àtúntò ẹ̀ lọ́wọ́ àlẹ́hájì àyábálógún ní máìdùnkú rí mo rí ẹ lálàáfíà ló wà òun la ìwé la fi ọ̀rọ̀ síra wa lólé máa jẹ́ kí ìyá gbẹ̀ngà mọ̀ pé òun máa dì bẹ́ẹ̀ ni màá ṣú ẹ pé èmi gan máa dì ju ẹ lọ àmọ́ máa dì ju ẹ lọ mark plus mark ló máa yára. ṣòwò rẹ̀ bàbá mẹ́ta ah, adé tí lápá yẹn ni etí ẹ̀ jí ni ọ̀gbọ́n adé ṣe é o ah, bàbá mẹ́ta ò fura adé tí ń ṣe é kí ọba tẹ́lẹ̀ ni kí ni mo sọ fún ẹ nínú ilé mo sọ fún ẹ pé nínú ilé yìí kó má fi ẹnu ẹ bá mi sọ̀rọ̀ mọ́ èmi náà ní bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ mo ti sọ fún ẹ mo ní sẹ́tò gbogbo pàtí bá ti gbogbo bàbá yòó lọ́jà ni ẹ bá máa tó àtìlẹ́tà bàbá yẹn sọ̀rọ̀ nínú ilé adéga n tí ò dá o dá o ẹ dúró ẹ kọ́ wọlé tẹ́fí kọ́ àwọn ọmọ yìí. wo nígbà tí èmi àti ẹtì bẹ̀rẹ̀ sí jáì máa ti dàtò two thousand letters. o ti o. mo fẹ́ tọ́lẹ̀tì kó máa kọ́ lẹ́tà mi máa ti lọ tọ́lẹ̀tì mi náà máa dì ká ẹ̀rẹ̀ mi mo fẹ́ yàgbé mo fẹ́ fọ́sárí mo fẹ́ lọ ọjà nígbà tí ẹ̀ bá jọ fẹ́ meet ní ọkọ àtìyàwó mo láti kọ́ lẹ́tà apply jọ̀ṣẹ́ àyè wà láti bára wa lájọṣepọ̀ a ní kò sàyè mò ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àpàṣọ ṣe nìyẹn. ẹ bá mi ṣe sí o ẹ bá mi ṣe sí o kò dáa o ìwé èmi ń lọ. ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ àwọn pẹ̀lẹ́ kì í yá wọn bá fẹsọ mú wọn ìrọ̀rùn ní gbọ́dọ̀ la ẹni abáwádìí là ń bàrẹ́lẹ́ ẹni ajá bá wà lájà ń bà lọ pàtàkì fẹsẹ̀ sílẹ̀ ìyẹn ti ń dájú èéfín ni wà dandan ni. abọ́dún ẹ pẹ̀lẹ́ ṣé ò sí ẹ ti close ń dà yìí ni. ẹ wo mo ti palẹ̀ mọ́ jàre ó dẹ̀bẹ̀ ní kó fẹ́ rẹ̀ mí díẹ̀ mo fẹ́ sinmi mo wù mí kí n tètè sùn. ẹ̀yà ẹ pẹ̀lẹ́ ẹ torí ọjà tá a fẹ́ rà ọ̀dọ̀ dáfà ni mo ti ń bọ̀ nísìn ó ní pé aago márùn-ún àbọ̀ la máa gbéra ẹ dẹ̀ mọ̀ pé orí ẹ̀ ó gbálẹ̀ gan-an tó bá ti sọ pé aago márùn-ún àbọ̀ báyìí márùn-ún àbọ̀ yẹn ni ẹ jẹ́ ká débẹ̀ ní aago márùn-ún gẹ́gẹ́ aago márùn-ún fẹ́rẹ̀. Ah, aago márùn-ún ìdajì. bẹ́ẹ̀ni. láàárọ̀ ọ̀la ah, ó dáa kọ́lọ́n fún wa lókun àtagbára tó ọjà yẹn ṣe nǹkan tó yẹ kéèyàn mí sí hmm, kò burú àá nípàdé ayọ̀ ń báyìí àmì ìṣọ̀kú mo tètè dé láago márùn-ún. 过，步了。 lẹ́tà ló kọ sí mi pé kì í tiẹ̀ nígbà tá aago márùn dẹ́lu mo dẹ̀ kọ lẹ́tà pé aago márùn ti lù. bẹ́ẹ̀ ló sọ àgbàyà ni ẹ ṣe ṣe ṣerú eléyìí ṣé mo ní ṣerú eléyìí ló yẹ kó kọ̀wé sí mi ó yẹ kó kọ̀wé sí ṣé ìwé lè jí mi lórí bẹ́ẹ̀dì ni. ìyá gbẹ̀ngà kí là ń ṣe lè fún kí là ń ṣe lè fún o ò ṣe jẹ́ ká gbàgbé tó ti lù ká dẹ̀ start a new life. Ah, ọ̀rọ̀ ẹ yé mi o ò fẹ́ kí n ga ni ìlara ló ń da ìlàmú ojú ẹ báyìí mo dẹ̀ ṣe máa ṣe dáadáa láyé mi ojú ẹ mo ṣe máa ga máa ga gàgàgàgà báyìí wàá máa nà ga báyìí wàá wò mí ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ àgbà òṣì rádaràdà. èmi ò dá ẹ ṣe wọlé tíyàn èmi ò jẹ̀bi náà èsì ọ̀rọ̀ lẹ́tẹ̀ nígbà padà jí mi láago márùn-ún márùn-ún ti. I am. náà láti máa ń sọ̀rọ̀ ọ̀hún um, kí mi wá síbi so mò ń wò pé kí ẹ̀yin àti dáàdì kí wá sí ọ̀dọ̀ wa kí wá lórí àjọ twenty four weeks pẹ̀lú wa. ah ìyẹn mà dá o ó dáa gan àbí. wo bí èmi ò lè ráyè jẹ́ kí ìyá yín lọ lo ìgbà yẹn lọ́dọ̀ ẹ̀. ẹ̀ẹ́yẹ náà tún dà ìyẹn náà tún dà bẹ́ẹ̀. dáàdì mo fẹ́ kẹ́yìn mọ́ òun. má dà láàmú má yọ lẹ́nu oògùn ráyè ọba yìí ráyè máa fi sí ráyè máa fi sí. ìdájọ́ wà ní lọ́ba yìí. tó tẹ́mi máa ń wá tẹ́mi bá ṣe bí wọ́n mọ̀ tán tẹ́mi bá padà sílé ó ṣeé ṣe kó náà bẹ́ẹ̀. bọ́dí mọ́mì mọ́mì ìṣẹ̀lẹ̀ gan ẹ má kó aṣọ oṣù kan dání o because tá a bá délé mo lè change mind mi pé máa lo three months o. ọ̀nà wa ok àbí ó wà ọ̀rọ̀ àti sí ọ̀rọ̀ ìwọ́dà ti ti tàn. àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ two years. ayọ̀ dàbí. ọmọ ọlọ́run bá sí yóò ó ṣe gan set up drive slowly and carefully. mo dáràn tí mo jí bá mọ wàhálà tó fẹ́ fọwọ́ rẹ̀ fà pé kí ìyá gbéga máa bọ̀ lọ́dọ̀ àwọn kò ní í ṣe láéláé ah! ìyá gbéga <laughs> ẹ ṣe o save daddy o ẹ ṣe ọ yẹ. ó ti lọ. kò tí ì lọ ẹjọ́ wo lè rò. mo ní safe journey pé kí wọ́n á délé láyọ̀. Ah! bàbá Gbénga ó dàbọ̀ safe journey nìkan ni wọ́n sọ mo mọ̀ pé jọ́ mi ló ń rò lẹ́yìn o. èmi jẹ́ sọ̀rọ̀ ẹ. ọ̀rọ̀ mi ló ń sọ lẹ́yìn àwọn ayé ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ lẹ́yìn bó ṣe wà yẹn. ó wà lára ẹ alábòsí ni ẹ alábòsí. ìyáde dá <laughs> àtúrà mi ìyáde kúrò. morning, mommy. Wait, mommy. Ẹ káàárọ̀ ma. Ẹ ti mọ̀. Ẹ ti mọ̀. Ọ̀rọ̀ ẹ káàárọ̀. Adúpẹ́ ma. Ẹ wọ oúnjẹ ti ready and dining. Ọ̀ ṣé kí kúkú bá yín gbé wá kẹjẹ breakfast ní orí bẹ́ẹ̀? Ọkọ ẹ̀ ń kọ́. Ah, Báwo ti lọ sí ibi iṣẹ́ mà. Gbẹ̀ngà lọ sí ibi iṣẹ́ láì jí mi kó dágbére fún mi. Ah, Mọ́mí èdè jẹ́ kẹ́rù bá mi, ẹ ó máa ń lọ ibi iṣẹ́ náà. Ah, ìwọ ọmọbìnrin, aláìda èèyàn ni o, ó ń gbọ́ràn mi pamọ́ fún mi nìyẹn o. Mọ́mí mo ṣe. Ìtumọ̀ ẹ̀ nílẹ̀. Oh, Mọ́mí I can't do that. Mọ́mí ó máa ń lọ ibi iṣẹ́ ó lọ ibi iṣẹ́. Ó jẹ́ ibi tó ń lọ ibi iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́yìn tí mo dẹ̀ wá mí ṣé kò yẹ kó sọ fún mi láàárọ̀ yìí màá ní o mò ń lọ ibi iṣẹ́ o kí n dẹ̀ súre fún gẹ́gẹ́ bí abiyamọ. Mọ́mí mi kò ìwọ bá mi gbé dání ni. I don't need you like that. bàbá mi sọ yìí mo tí orísun mọ jáde ọmọ mi kúrò ní inú ilé láì ṣe kó dágbére fún mi pé òun ti ń lọ láàárọ̀ kùtùkùtù tó yẹ kí n fẹnu mi súre fọmọ mi ẹ wọn obìnrin má tẹ̀mí lójúmọ́ dẹ o má tẹ̀mí lójúmọ́ dẹ o mo jí ni kíríkí mo jí kọ́ mo sùn ni ṣó yẹ kí n sọ fún ẹ pọ́nmọ tiẹ̀ náà ṣe bẹ́ẹ̀ fún ẹ ah. ṣó yẹ kí n sọ bẹ́ẹ̀ fún ẹ kó wájú mi jáde kó ṣe kó wájú mi ó fọ́ jẹ lọ mi ó jẹ kọ́ ayú adé amọ̀wọ́ ló pè mí. tó yẹ kó jí mi kó kó sọ fún mi pé ọmọ mi ń lọ kí n lè súre fún un oníranù ìyẹn náà wá bá mi tó bá yẹ. Thank you pẹ̀ṣẹ̀ dé ni wẹ́ẹ́ wọ́n mi mọ̀ pẹ̀ṣẹ̀ dé ni so ẹ bá manage ẹ má wọ̀rẹ́. ẹ bá ló tẹ. Ah, ojú ẹ̀fọ́ yìí máa dà. kí ló ṣẹlẹ̀? kí lè lè. okúfe ẹ̀bà tẹ fọ́ ni màá. Ah! mo jí dúnú dúnú èèyàn mélòó ló fẹ́ jọ yìí. ọmọ oh, mi i'm sorry ó kéré. Okay, ẹ̀yin nìkan ni mo lè fi mọ̀. èmi nìkan ni mo fẹ́ jẹ àdúgbò ẹran yìí àdúgbò ẹran tó pọ̀ tó yìí lẹ́yìn ẹ̀kan ṣoṣo ah! ẹ gbà mí mo jí ti bà tèmi jẹ́ ṣé lè ṣe ń jẹ́nu lẹ́yìn rẹ̀ ní àdúgbò ẹran yìí lẹ́ẹ̀kan ṣoṣo nígbòkó ẹ̀kan ah! ah! mo jí kò dáa ètò ṣe fún mi yóò dáa ó fẹ́ bá ti gbé ìdájẹ́ rèé ẹ onígbèsè ni ẹ ni àti fún lọ́rọ̀ ni ẹ́ ni táṣọ òṣòro ọ̀ọ́ dúró tí ìyá ẹ̀ bá wá síbí bó ṣe máa ma fún rèé o ó dá mi lójú pé àṣẹ tó jù báyìí lọ. ara màá tí mọ́ mi bá wa irun mi tí mo máa fún. èwo ni rọ́ọ̀ṣì tó ń pa fún mi nígbà tí iṣẹ́ mi ni mo bí ẹ tó kóra dúró eléyìí fún mi ti ya tó bí ẹ gangan gan wá ní wàwá kó eléyìí fún kò ní kò ní tó ìlọ́po mẹ́ta eléyìí tí wàá kó fún yẹ nínú owó ọmọ tèmi àìjẹkújẹ lélẹyìí ìjẹ òṣì jẹ àpá lélẹyìí ẹwọ ẹran ẹwọ ẹran ṣàǹkó ṣàǹkó ṣàǹkó ṣàǹkó eléyìí ò wà pọ̀ èèwọ̀ sórí bó ṣe rí bí mo ṣe máa gbé dání rè tọkọ ẹ àfidé màwá ṣàlàyé pé gbẹ̀ngà gbẹ̀ngà etí ẹ mélòó wọ́n ti ràn ẹ lọ oko gbèsè nígbà wọn bá ń ṣerú eléyìí fún ẹ̀jẹ̀ wọ́n ti ràn ẹ lọ èmi yìí jẹ́jẹ́ oṣù o. ẹ̀tẹ́ bá jẹ́ mo lè bá yín jẹ́ wa. ẹ ẹ ń kò jẹ́ bẹ́ẹ̀ ṣe ń jẹ nǹkan yín tẹ́lẹ̀ kí n tó dé náà rè wá lè bá mi jẹ wá jẹ èmi ò jẹ́ o. etí ẹ̀ gbọ́ etí o màá ní dì mí nígbà tí mo bá kọ̀ tí mo bá ní mi ò jẹ́ nìyí ṣe bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan lẹ̀ jókòó kó débi ti ayáde kó máa kó mi bíi ti kàlùkàlù ni èmi náà wà bẹ́ẹ̀ jẹ́ máa jẹ́ dọ̀bà torí ẹ̀ bá ẹ̀ kí lè rí ẹran ìgan ni màá wá tẹ̀ bàtì kó o kó o gún síbẹ̀ èmi náà rẹ̀ jẹ́. Má gbèrú, má gbèrú, má gbèrú. ṣe pàtàkì bí mo ṣe ń sọnù kò lẹ́nu wà bẹ́ẹ̀. Ah! tí mo bá kọ̀ tí mi ò bá jẹ́ àwọn fáwọn náà ni wọ́n padà jẹ́ àbí kí wọ́n dànù wọ́n fi ṣòfò ni ah! gbogbo ẹ̀mọ́ ń jẹ́ wọ́n ṣe ń wá káàkiri bẹ́ẹ̀ lèmi náà ń dà sọ́hùn. ẹ wo wo wo bí ṣùgbọ́n má lè dòdò jẹ́ ń bẹ̀ yẹn kò ní í dá káwọn ọmọ yẹn tún mọ̀ wẹ́ pé àyà ètò ti débi ó mọ̀ kó kanra ó mọ̀ kó kanra. mo fi sùúrù sí náà ni mo kàn fẹ́ kó o mọ tó ń ṣẹlẹ̀ níyì mo fẹ́ kó o mọ nǹkan tó ń ṣẹlẹ̀ níbí ni nílé gbẹ̀ngà ìnákùná ni mo jí ń bọ̀ mọ́ wá náwó o iná àpà òun ló bá wa gbọ́wọ́ yóò bẹ́ẹ̀ mi náà bẹ́ẹ̀ wọ̀n mi. ìyá gbẹ̀ngà ó lè chéńjì tàyè máa fi parẹ́ ẹ̀jọ̀ tó yọ ọ̀dọ́ ọba ṣó yẹ kó o tún gbé ìwà ẹ̀dẹ́ bẹ̀ yẹn àlejò ló dé sọmọ yẹn láti kó tún mọ̀ ẹ́ láti kó tún mọ̀ ẹ́ òun yálẹ́gà kẹ́rìntì mi ti fẹ́ẹ́ tún pàpẹ́ wà lẹ́ta. ìyá Gbénga seriously mad anytime every time. àwọn onídọ̀dọ̀ ọmọ àlè lọmọ lọ́dọ̀ nàìjíríà onídọ̀dọ̀ gbà ní ẹ̀yìn ọba fura tí ó fi bàtà yé Gbénga èèyàn máa nímọ̀. All right, so Okay. Okay. Four fifty. Okay. Sorry. Baby. Oh. Yeah. Come on. Just a little. Sorry. That's my baby. Come, come, come, come, come. Mommy. Mommy. Mommy. Mommy. Ah. ah, ah. Ẹ káàárọ̀ mà. Mommy, ẹ wò ó yẹ ìdílé ẹ wò Gbénga ti fẹ́ jáde o. thirty ah, a.m. aago mẹ́rin àwọ̀. ẹ ọmọ yín jáde five um, ní five and it's just um, thirty minutes from now wọ́n á ní kí n wá jí yín. gbẹ̀ngà ń jáde láago márùn. bẹ́ẹ̀ ni mà. níbo ló ń lọ ah. kí ló ń wá kiri iṣẹ́ wo ló gbé fún. èmi kò mọ ibi iṣẹ́ ni i think they have a board meeting at six or something. ó ṣe láti wá jí mi láago mẹ́rin àbọ̀ lóru ah, eh, tí mo ṣe ń sùn lọ́wọ́. ẹ eh, ti gbàgbé nìyí náà lè sọ pé kí n make sure pé mo jí yín kó tó di pé ó lọ síbi iṣẹ́ pé ẹ fẹ́ ṣe àdúrà. gbẹnu rẹ sọhùn jàre gbẹnu sọhùn aláìda èèyàn ṣé mo mọ̀ pé téèyàn bá jíyàn lásìkò tí ò tí ì yẹ kó jí orí fífọ́ máa bẹ̀rẹ̀ torí fífọ́ bá ti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rúru dé tẹ́jẹ̀ rúru bá ti dé ikú nìyẹn ọmọbìnrin má pa mí má pa mí o má pa mí o ah, ah. dúró ná ṣe ìyá àti ìyá ò kí ń sùnmọ̀ jù lẹ́yìn lọ́hùn. kọ́ra kó lẹ́gbẹ̀ẹ́ mi ó jẹ́ kí n wọ́n wọn sùn

kò sí nǹkan tí mo mọ̀ ṣe nínú ilé yẹn ẹ wo ilé ọkọ mi tó jẹ́ pé ó máa ń dùn tẹ́lẹ̀ ó ti fẹ́ máa gbóná mọ́ta mi tí má gbóúnjẹ fún mọ́mì mọ́mì àní oúnjẹ tí mo gbé fáwọn ti pọ̀ jù ṣé nǹkan tí mo fi owó ọmọ àwọn ṣe lélẹ̀ tí mi bá gbóúnjẹ fún wọn wọ́n ní ẹni ò fáwọn lóúnjẹ o tí má tún gbé wọn ní ẹwọ ẹran tí mo fáwọn wọ́n tún fún wọn lẹ́wọ̀n ti pọ̀ jù daddy i i'm frustrated mo máa para mi i'm just gonna poison myself i'm tired. má mojú oromọge ò máa wòdì ìyá ẹ̀ ló máa ṣá. ẹ o kò lè yí ẹjẹ́ kí ṣàlàyé fẹ́ oromọge is ọmọ kékeré adìyẹ. Oh, àwòdì is àṣà tó máa ń jẹ adìyẹ ọmọ kékeré yóò lè mọ̀ pé òun ni àṣà yẹn fẹ́ jẹ. yeah because wọn kéré wọn lè mọ kankan. wọ ìyá jẹ yẹn máa mọ a máa protect ọmọ yẹn so ìwọ ò mọ ìyá gbẹngà ìyá ọkọ ẹ máa kí. Ah. mo jí ìyá gbẹngà ti fi orí gbálẹ̀ kékeré ó yà wẹlé gan èmi àti Yágbénga ti gbé nílé for six months tá a sọ̀rọ̀ síra wa rí tẹ̀lé lẹ́tà la kọ àkàjẹ́ kẹ́ mọ̀ ni mo fẹ́ lọ tọ́lẹ̀tì lẹ́tà mo fẹ́ jẹun lẹ́tà lẹ́tà ni màá fi reply yẹn so nǹkan ẹyọ kan ni solution sí problem rẹ má pọ̀ ẹ̀sẹ̀ rẹ òun ni tó bá ti gbé gbígbóná wá gbé extra gbígbóná gbé fún un ah. tíyan ọkọ ẹ tó bá ń lọ́wọ́ sí ẹ lójú ó kàn lọ́wọ́ sí ẹ kò tí ì bá ẹ lójú o yọ ọjọ́ ìkejì tíyan ọkọ ẹ bá kàn ẹ níkùn fọ́ọ̀kù wọ̀ lórí. Ah, dadi all dadi gbogbo nǹkan i can't èmi ò mi understand nǹkan tẹ́ ń sọ. tí yọ ọkọ ìlú tọ́kọ̀ ìlú ọkọ̀ báyìí fọ etí ẹ̀. Ah, dadi. solution yẹn tí o bá ti gbé gbígbóná tó ju tiẹ̀ lọ fún ayọ̀ nígbà èmi lèmi ò lè ṣí ó lè adé sọ pé pàpà díẹ̀ tí yọ ọkọ bá kàn mọ́ ọmọ lórí ẹ̀ báyìí lọ́ọ́ yé dànù that's ah, dadi ìyọkọ mi ò mọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ̀rọ̀ I don't understand ewu dáàdi mẹ́mìlì ọ̀nì mẹ́mọ̀gòdè tí mo bá ń bèrè àwọn nǹkan tẹ́ mo lè ṣe but ìyọkọ mi ẹni ẹni ìyọkọ mi ní mad boy. bẹ́ẹ̀ni. that that's a difficult task but mi lè kọ́ ọ̀rọ̀ sí yín lẹ́nu ma try I'll try my best but dáàdi tí. Tea mo bá wọn ṣe ṣé ẹ máa sọ fún àwọn èèyàn pé ni kì í ṣe. ṣé kì í ṣòro fún ẹ. kò wò rí gbàtẹ́ mi tuntun pé ẹ ẹ̀dẹ̀ kì í parọ́. àmì mo sọ fún ẹ pé tó bá ń lọ owó òkú ẹ báyìí bẹ́ẹ̀ ni fáínà yẹn ìyá ọpẹ ìyàwó ètò ìdí kọ ó tún ní kọ mú. I'll try. I gave you a direct order to it. Hmm, kí ẹ mọ̀ owó tó wà fún mọ́ kí ló dé kátó wí kátó fẹ̀dẹ̀ máa dárúkọ ya mo gbé ìyàwó afọkàn bí mi kí ló ṣẹlẹ̀ tó bá fún yín lẹ́yìn ọkọ̀ ẹ̀ máa ló kéré tó bá fún yín mẹ́rin máa ló pọ̀jù kí gbogbo ẹ̀fẹ́ ṣé kó mú bẹ́rẹ̀ àtìpé wá fún yín kí ló ṣẹlẹ̀ kí ló dé kíni kíni ẹ wo ẹlọ́jọ́ ẹlọ́jọ́ mo jì èmi ló ń ṣe báyìí ẹ bá sọ̀rọ̀ ló ń bá mi sọ̀rọ̀ ló ń pariwo ẹ ti frustrate mi ni mọ́mi you have frustrated me what is it what is it anytime tí mọ́mi mi bá wá síbi kò sẹ́ni tí ó máa mọ̀ gbogbo aládùúgbò ọmọ ògbẹ́yìn what is it this is what they call frustration and i refuse to be frustrated. Oh, I'm waiting. ń le sí mi mojí ohun ẹ ń le sí mi. ó ń láàdù ẹ ó ń láàdù gan ni kí ló dé ṣé o fẹ́ nà mí. mi lè lu yẹn iná òde lè lu mi ẹ lè lu mi torí ilé ọkọ mi ni mo wà ẹ̀yin náà lọ sí ilé ọkọ yín kò sí nǹkan tó ṣe fún yín pé tó tó tó ta yín lọ ṣé kí n kú ni àbí kí n kúkú forí gbá kí ló ṣẹlẹ̀ náà ẹ lè ṣẹlẹ̀ èyí yóò lè parẹ́ èmi bẹ̀rẹ̀ fọ́ sí ẹ máa lọ sílé ọkọ yín kí ló dé ẹ máa lọ jọ ẹ máa lọ ẹtí tẹ́ ẹ máa lọ ẹ tẹ́ ẹ fàtẹ́tẹ́ dì í. respect this woman màmá tèmi lélẹ́yìí. kí mo ṣe fún wọn. wait màmá yìí ló bí mi tó fi láǹfààní àti rí mi ṣó ti yẹ ń sìn màmá mi sọ fún mi wípé ìwọ fẹ́ lu àwọn ah! ìwọ ọmọdé. how can I save that mo mi ah! mo. má fò má fò orí ẹ. mano mano mano mano. Big guy, I swear you're haunting me. Mommy, jẹ́ mi àti wọn pálọ̀ la wà táwọn wo fíìmù tábẹ̀rẹ̀ sí play ludo mọ́mì tẹ̀ nà mí lẹ́ẹ̀mẹ́ta. èmi ẹ̀yin èmi mo jí. I didn't do that. mọ́mì ó ti yé mi má wọ̀ mo jí ṣé wàá ti yẹ ẹ lẹ́jọ́ ń play ludo ni àbí màmá tó bí èmi àníbo ló ti rí ludo yẹn ta ló rà wálé ta ló yá lọ́wọ́ ẹ̀ nínú estate. I wanted to say card. ṣé wọ́ọ̀tì lẹ́ ni àbí normal card. wọ́ọ̀tì. o mọ́mì mi mọ bí èmi wọ́n mọ big three mọ hold on mọ general market you are very stupid ó oh, ó yà lẹ́nu pé mo sọ mo ṣe bẹ̀rẹ̀ sí ní sọ ni tí o bá ti lè respect ẹni tó jókòó yìí kò sí nǹkan kan tó ń ṣe nínú ilé mọ́ ó yẹ kó mọ bí gbogbo àwọn nǹkan yẹn wà gbà mí níṣẹ́jú kan láti bẹ̀ mú fẹ́ jáde. ìyá ìṣòro yọ ọ́ ẹ̀yà má bínú ọ́ má bínú ọ́ bóyá kí n bá lọ lé bàbá gbẹ́gbẹ́ bóyá kí n máa lọ bá rẹ̀ rẹ̀ kó lẹ́gbẹ̀ẹ́ kí n máa lọ onírọ̀ òṣì. kí ló gbogbo ra dáadáa tó ń ṣe yìí so ṣé nǹkan tí mo bá ẹ sọ ò fẹ́ gbọ́ ni àbí kí ló tún mọ̀ gbélé ṣé òun ọmọ ìṣẹ̀lẹ̀ ni. kí ló fi fọ wàhálà láàrin wa ti mọ mi mo love màmá tó ń wo yẹn gan seriously ẹnìtì tó bá ṣe sí ibi ló ṣe sí tó bá múnú bí bó ṣe wà yẹn máa bínú sí ẹ gan mi ò fẹ́ rí anybody ní ìmọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe important síbi tó tó bá wojú ẹ̀ máa wojú ẹ̀. Is it possible? meanwhile wọ́n sọ pé láìkí wọn pé wọ́n wá síbi wọ́n dẹ̀ débi tán sí wọn bá wọn jà kí ló ń ṣẹlẹ̀. bòbò You are not serious. I'm not, I'm serious this time. I'm serious. Bòbò. afraid normal time tí màá lò ní iṣẹ́ náà ló fẹ́ lò. ó rẹ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀. mi ì náà wọ́n máa pè mí please i'm sorry. ìyá gbẹ̀ngà ẹ má bínú sọ wọn ọmọ ìkèlè lọ ṣe gbogbo nǹkan tó lè ṣe ti bá wí ó lè ti èyí náà ṣàlùkò ti jẹ́ ìjẹ́ sí abọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ̀ tó bẹ́ẹ̀ ẹ má bínú àbíbí kan tẹ̀ fẹ́ ti sí i àbẹ́fẹ́ kí n fẹ́ yàwó mi. Ah, rọ àbẹ́ òfẹ́ yàwó mi àbẹ̀ṣẹ́ ibiṣẹ́ yàkọ̀ yìí. ẹ mọ mọ mo fẹ́ sẹ so kí wọn bá yín sọ̀rọ̀ ǹjẹ́ oúnjẹ yín ń dá ẹni bọ fẹ́ ká gist nígbà tó yẹ. mami ó dà wọn. mo ṣe jẹ́jẹ́ o. yes ma. àlọ́ rí àbọ̀ rí o èmi á san ẹ́ o. ẹ̀sán mi tí wọ́n fi hàn yín ṣe jẹun. ẹ ṣe ọ̀pọ̀ ẹ̀bẹ̀rẹ̀ sí i. ẹ ti bá ẹ ti bá mi lẹ̀. kẹ́ tó wá farabalẹ̀ jẹ oúnjẹ yín. rice wà níbí pẹ̀lú spaghetti ẹyin rè indomie rè um, iyọ̀ rè ẹ̀gúsí rè ata ni káwọn magi rè táì nǹkan ṣe rí ẹyin àti indomie ó dáa gan fún àgbàlagbà àgàgà kan wá dín sí ah ó máa ń dùn bí wèrè ni. kí wàá ní ìtumọ̀ gbogbo ilé tó fi hàn mí. ìtumọ̀ ẹ̀ ni wípé tí ebi bá ti pa máa bọ́ sí kíchìn wá dáná fún ara ẹ̀. mo jí màá kí èmi bọ́ sínú kíchìn kí n dáná oúnjẹ fún ara mi. bẹ́ẹ̀ ni gáàsì rí tẹ́ ẹ̀ bá mọ gáàsì lò máa ra stóòfù fún yín tẹ́ bá ti wá rí i stóòfù náà ó ní yín lára ẹ má wọrí mọ́ mi mo fún yín privilege láti lo iná ògì lẹ́yìn síìsì tẹ́ ní tẹ́ lọ́rùn so anything tẹ́ bá ti fẹ́ ẹ ṣe fún ara yín freezer wà ń bẹ kó ẹran tó bá jẹ́ ẹran twenty anything go ahead and eat it ma mo jí ma oh ah <laughs> okay. <laughs> ọ̀rọ̀ yìí ti yé mi ókè láàárọ̀ ọgbà tí ń gbé gánjáde ókè rògbò oúnjẹ tó wà lórí dání orílẹ̀-èdè àtẹ̀bádé <laughs> bẹ́ẹ̀ màmá yìí mú kọlẹ̀ oúnjẹ mi ni o ẹ má tíra yẹ o wọ́n mẹ̀wọ̀ pẹ́ẹ́ nítẹ̀lọ́rùn ẹ mọ̀ ẹ nítẹ̀lọ́rùn so kẹ́lẹ̀ wá nítẹ̀lọ́rùn náà ni mo ṣe fi gbogbo ẹ̀rọ yín lọ́rùn anything tẹ bá ti fẹ́ ẹ bọ́ sí kitchen kẹsì fúnra ara yín ṣe ti gbọ́ ṣẹ̀dẹ̀ mọ̀ pé ilé ọmọ yín lẹ wà gbogbo nǹkan tí ó wà nílé ẹ̀ láṣẹ lórí ẹ̀ kálẹ̀ láṣẹ lórí ẹ̀ tẹ̀lé wọ́n kitchen mẹ́mọ̀ kí department mọ̀ wọ́n everything ẹ̀ gbọ́ àyẹ̀wò kan rí táìmù gbogbo ẹ̀ kí èmi bọ́ sínú kitchen kí n dáná oúnjẹ fúnra mi. bẹ́ẹ̀ ni mà kẹ bọ́ sí kitchen ìyá Gbénga kẹ dáná fúnra yín mọ́mí ṣẹ̀mọ̀ pé máa ń wòyìn láti jọ ṣẹ̀mọ̀ pé ẹni tẹ́ lọ́rùn láàrin èmi àti yẹn mọ̀ pé ẹni tẹ́ lọ́rùn ẹ wo mọ́mí ẹ̀jẹ̀ sọ àṣírí kan fún yín ṣẹ́rí bí mo ṣe wà ń gbá lórí mi gidi ó ń gbá lórí mi gidi gan ni ṣíṣe wá lórí mi mo kàn máa ń wọ̀nyí láti jẹ́ ẹni èmi náà gbádùn àmọ́ nísìn ṣẹ́rí gbogbo ètí mò ń ṣe fún yín preamble ni pre kíni preamble ni. kì í ṣe ìwọ ló kúnlẹ̀ ló bẹ̀ mí ní ìsìn. ṣé o mú mi ṣeré ni. mú mi ṣe bí èmi àti nínú ilé yìí àjọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. gbogbo àti tẹ̀mú kan máa ń wòye ni o èmi àti yín aṣọ bẹ̀rẹ̀ nínú ilé mi. mo jì àbí àti ti tẹ́lẹ̀. pẹ̀lú ti tẹ́lẹ̀ ẹyọ kan tó tó wà pèsè lójó kan jẹ́ four thousand. bí ọmọ tẹ̀lé máa wá sí ọ́fíìsì mi wá rí ọ̀gá yẹn torí mi ò mọ ìtẹ̀lẹ̀ tó ṣe náà náà ṣe ti ń sìn kó wà níbẹ̀ tó jẹ́ pé bí apá ẹ̀ báyìí ó ti ó ti dọ̀tí ẹ̀dẹ̀ sọ pé ti lọ náà ni ẹ páàkì ẹ̀ máa wọ̀n ti kó wá yọ ọ̀dà tán kí ló ṣẹlẹ̀. ẹ má bẹ̀rẹ̀ Ah, oui. Jala. Oh. oh. Yes. Um, ìfẹ́ yàrá yẹn bá mi. Ẹ kò sí nǹkan kan, mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹ̀. Kékeré. O ṣe. Yọ ọkọ rẹ̀, mo fẹ́ bẹ̀ẹ̀ mo fẹ́ kó yọ̀ǹda mi, mo kò sí nǹkan kan. ìyá gbẹ̀ngà wọ́n sọ fún mi mo mọ̀ pé ẹ̀yin ẹbí mi ẹ̀yin mi tọ́ mi láti ìbéèrè débi tí mo dé mo mọ̀ ẹ́ dáadáa mo ti pàṣẹ ọ̀rọ̀ kẹsàn-án fún mi. ìjọla inú mi dùn pé o mọ̀ ìyá tó rí nǹkan wà. kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́. ṣé o rí gbogbo pẹ́pẹ́ fúrú tíyàwó ẹ̀ máa ń ṣe sí mi lójú ẹ ló ti máa ń ṣe o tó bá ti pẹ̀yìn ìdàtọ̀ láì n tó ń fojú mi rí kò kéré èmi ò dẹ̀ fẹ́ dalí ẹ̀ orí ẹ̀ mo ṣe rò wípé àsìkò tó ó yẹ kí mi náà padà sílé ọkọ mi ojú ayé lásán ló ń ṣe fún mi mi ò dẹ̀ fẹ́ kọ́mọ kan wá rí mi níbi pé ìyá ọkọ òun òun ò jẹ́ kóun gbádùn ilé ọkọ òun jẹ́ máa lọ ní bàbá Gbénga ó tó bẹ̀. ìyá Gbénga hmm? mo jíṣẹ́ yín mo lè ti ní kẹjẹ ká dáríjì ẹni lè ti dáríjì mo dẹ̀ rí pò náà ti change torí lójú mi ó máa ń kúnlẹ̀ dáadáa lóòótọ́ ta lè rí kò dẹ̀ sí nǹkan tó ṣe tó dàbí àléébù lójú mi fara mi náà àjọ máa ń lé gbọ́n mi tí gbogbo àjọ ń sọ̀rọ̀ àjọ ń dúró tàbí ń ṣe bẹ́ẹ̀ ṣe máa ń sọ ìtẹ́kùn wa ń sọ yìí nísìnyí ló fẹ́ rú mi lójú díẹ̀ ṣé mo wá parọ́ mọ́ ni o fẹ́ yé mi náà ni kódà ju gbogbo ẹ̀ lọ ìyá mi là ẹ má lọ. láti sìn ní wàá máa ṣọ. wàá máa ṣọ. wàá máa ṣọ gbogbo tó máa ń ṣe tó ń ṣe lẹ́kọ̀ọ́ tí ò ṣe lójú aṣàjọṣojú òkú wàá máa ṣọ máa lọ ẹ má kó òbí ẹ̀ jù. màá wá ràn yín lọ́wọ́ má wo lè ṣe wàhálà pé fẹ́ ṣọ sórí ọjọ́ kíjọ́ tó bá tún ti gbé wàhálà ẹ̀ rẹ̀ tó bá ti ń ṣe bó ṣe ń ṣe èyí á pè é lórí àpò gbogbo tó bá ń sọ wàá máa fi tí ara ẹ̀ ìgbà yẹn wàá wà mọ̀ nípa onírọ́ nìyẹn àbúrò. ìyá gbẹ̀ngà ìyá gbẹ̀ngà ẹ ṣàmàlà ẹ jọ mo pè ẹ má kú omi. mo ti bọ̀. wíwá yín bí mi lè sọ bí mi ṣe dùn tó àwọn ọkọ ń dáwọ́ lẹ́nu ọjọ́ níta mo fẹ́ tó gbogbo ẹ̀ pọ̀ fún mi. fẹ́ gbọ́ ni. mo ti gbọ́ mo ti gbọ́ èyí tèmi náà sọ ni ìwọ náà gbọ́ bẹ́ẹ̀ tó bá ti gbé wàhálà ẹ̀ dé máa pè é wá fetí ẹ̀ gbọ́ wàá wá mú ìyá ẹ̀ lóde. tí ebi bá ti ń pa yín ẹ máa dìde fúnra yín ẹ máa lọ dáná fúnra yín kitchen. èmi kí n bọ́ sí kitchen fúnra mi kí n dáná oúnjẹ. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lọ dáná fúnra yín. nínú ilé ọmọ mi. ẹ má bínú èmi ò mọ̀ pé ilé ọmọ ilé wa ilé ọ̀rọ̀ yín ni mo rò bóyá wa ẹ jọ kí ló ní ṣé fẹ́ẹ́ dùn yìí ni kí ló dé ìdáná ẹ wo ẹ jọ mọ́tò ní ọlọ́run o débi bá ti parí ìjọba sí kitchen kẹ́ lọ dáná kí ló dé gan-an ẹ wo mo ń sọ fún yín o let this be the first and the last time Mommy mọ́mí láyéláyé yín with due respect ma ní ayé ní ayé yín ẹ bá ìwà pèmí ẹ bá pèmí bíi pé nǹkan gidi ẹ pè fún màá débi ẹ má wá bá mi sọ̀rọ̀ oúnjẹ òṣì kan ẹ jẹ́ lọ́jọ́. mo jí ṣé o wá fẹ́ nà mí ni. àwọn ẹni yìí ọ ètò ẹ̀ ṣe yìí kò sí bá ti mi nílùú yìí. à èwo ń gbọ́ gbé lẹ́wọ̀n lè máa gbóhùn kọjá ìjọ pọ̀ òun gbé dáadáa kó máa mi jọ wò èwo ni èwo kí ló ṣẹlẹ̀ jọ ẹ má lọ́jọ́. àmọ́ kí ló dé tó ń wà báyìí báwo ṣe wù wá. ẹ kí ló dé tó jẹ́ pé tí Gbénga bá ti wà nílé ó máa ń ṣe pẹ́pẹ́ fún mi. ẹ mo máa mọ̀ mọ̀ ni kò má tà kò sóbìrì tí ò ń ṣe bẹ́ẹ̀ kò síyàwó lé tí ò ń ṣe bẹ́ẹ̀ tọkọ bí bá wà lára mo máa pìtẹ́ǹdì ni ẹ bá tó kò sí tó bá dé ṣe màá bú sẹ́kún ni màá tì ni because wà tí yóò dáa bẹ́ẹ̀ ni. àmọ́ ojú ayé tó ń ṣe yóò dáa. kò ń ṣọ̀rọ̀ ojú ayé bẹ́ẹ̀ mo mọ̀ mọ̀ máa ń parọ́ ni tí dẹ́ tí Gbénga bá wà lé ṣé ẹjọ́ kọ́kọ́ mi débi kúrò lé ṣọ́lẹ̀ mi kúrò lé ni mo mọ̀ máa ń parọ́ ni kò dẹ̀ mọ́tà kò síyàwó tí ó ń parọ́ tọkọ ẹ̀ bá wà lé kò ṣe pé bóyá pé kìíní kan yes one pretend ọkàn bá wà ní èmi rèé pẹ̀lú yín ẹ̀yin náà túbọ̀ ẹ sọ fún un náà ẹ sọ fún tó bá tún ti dé màá tún sọ fún pé mi sọ bẹ́ẹ̀. Túnjí sá ṣé bó máa dúgbò ìdàdà bẹ́ẹ̀ ni màá drop ẹ sí bẹ́ẹ̀sì jù bá mi fún ìwé ààrẹ tó ti yẹ ní láti padà sí ní ẹsì ẹsì ẹsì ìjàbọ̀ ṣí kò sí. ó wà díẹ̀ bọ̀ bá rí ẹ̀ mọ́ máa explain ẹ pè ẹ pè tẹ bá pè tó bá tún pè má tún bú sẹ́kún lórí fóònù. pé kẹ ẹ mi ò nídìí láti pè é torí n tí mo fẹ́ fà jáde nínú ọ̀rọ̀ mo ti mú jáde. kíni kò ṣe ṣé orí gbogbo pápápápápápápá tó ń dún látàárọ̀ yẹn gbogbo ẹ̀ pátá lọ́kọ̀ ẹ ti gbọ́ lórí fóònù yìí. èmi bíbá ẹ gọ́dẹ̀ mi. gbogbo ẹ̀ pátápátá ló ti gbọ́ live and direct ẹ torí mo tọ́ fóònù sílẹ̀. ẹdun ẹdun mọ èèyàn tó jẹ. ẹdun mọ mi ká sọ̀rọ̀ kí ló tẹ ṣe báyìí. ìwà sáré. ẹ wá ìjọ torí Ọlọ́run kí ló tẹ ṣe báyìí. mo kàn bá yín ṣeré níwájú Ọlọ́run ẹ tún pè é ká ní mo bá yín ṣeré. èmi ò ń bẹ́ẹ̀ mi ṣeré. wàhálà mo mú báyìí mo fi gbogbo nǹkan tí mo ní. Ah. ẹ kí lẹ fẹ́ jẹ. ọtẹ mi fẹ́ jẹ. ẹ jẹ ìṣe. lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ ìyára ja ẹ̀ ẹ̀ máa ṣe búfè fún yín oúnjẹ oríṣi twenty èmi máa padà ta báyìí ìwé fún ìyàwó lélẹ̀ báyìí. Hello. Hello, sir. Ṣàlàfíà ni. Um, good afternoon, sir. Ẹ káàsán. Gbẹ̀ngà kọ́ màmá ẹ̀ náà ń kọ́. wíńkà wà dádì ìdè wàhálà wà sà òun. kí ló ṣẹlẹ̀. dádì ẹ mọ̀ pé ìgbà tẹ́ ẹ sọ fún mi pé gbogbo nǹkan tí màá ṣe fún mọ́ mẹ́mu pé mo sọ fún yín tèmi lè ṣe ẹ mọ̀ pé ṣàìsí pé kì í ṣe mi ìdẹ̀ lè kọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ̀ mo wá ṣe tó lọ́dọ̀ ìpè diamond àti mọ́mì wá jókòó mọ́mì aṣọ tẹ fóònù so gbogbo ẹ̀ ní gbẹ̀ngà gbọ́ so i think ẹ mọ̀ gbẹ̀ngà dẹ̀ máa wá wàhálà dẹ̀ ni. All right, jẹ́ Farabale, lẹ́jọ́ àtọ́wé to í ṣe mi mi delay action fẹ́mi ní thirty to thirty five minutes My bá ẹ̀ ń bẹ̀ yẹn sínsìn nílé yín wọ́n á traffic delay Me forty minutes You come máa fọgbọ́n ṣe rọ̀bọ̀ rẹ bí kò delay action kí mi fi dé. Ah, dadi alárágbéga ò sí bí to pè lórí fóònù tó gbọ́ báyìí sọ̀rọ̀ ó gbọ́ ní sáà. òjì. Oh, ọmọdé ò ní rí ya àti bàbá ẹ̀ kó lóun rọ̀ lọ́hùn ṣebí mi ni mo ní kó o ṣe àbí èmi náà ni mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí you just delay action for some period of time kémi fi dé wà wá rí idán wà dá idán mọ̀. ẹ máa bọ̀ sá thank you sir. okay sir. mi ò fẹ́ wá ládìde o má kó bá mi. ó pretend ni màmí màmí ó pretend ni eléyìí. jọ́jì ó dàda tó ṣẹlẹ̀ máa ká ẹ bẹ́ẹ̀ sí. Ah. let me tell you gbogbo tíyàwó ẹ ṣe pátápátá ìbẹ̀rù ni mo ṣe. ẹwẹ mi mo ní mo ṣe sọlẹ ẹ lọlọ yìí. ọmọ yẹn pè mí ní forty minutes ago kọ́ni ẹ̀ ó pè mí fún mi. fẹsẹ̀ ẹ̀ mi tọ́tọ̀ ọmọ yẹn pè mí forty minutes ago èmi mo fún un ní lífà kíkó pú ẹ̀ ṣe oṣù mi lọ ẹ gbẹgbẹ kí ló ṣe kí ló ṣe ti sori la ìyàwó ọmọ ẹ sí ọmọ ẹ á lọ sẹ́wọ̀n ìwà wa lónú ilé ìpẹ́ pẹ́. tí ọjọ́ kọ́ ẹ máa yẹ Mojí father in is here ẹ sọrí mi clearly sọrí mi clearly double double tó bá yọ ọmọ bright tó bá yọ ọmọ bright pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sọrí la yẹ ìyá gbé ka sọrí la yẹ láti kékeré o kọra ni bó fún yàrá sọ pọ àkàrà bó fún yàrá sọ pọ àkàrà bó fún yàrá omi pọ àkàrà bó fún yàrá omi pọ àkàrà gbogbo nǹkan kíkàrà kó o tẹ́ lọ́rùn láyé rí look at yourself ìyàwó ọmọ àtọmọ ẹ ń gbé peacefully lẹ́nu three weeks tó wá bá wọn lò sí wàhálà ti dé àbí. wọ́n yàgbé ha ọmọ tó ṣẹlẹ̀ wọlé lọ páàkì ẹ̀rọ àpẹẹrẹ sí ìwà sí. irọ́ ẹ má jẹ ẹ má ẹ má ti jẹ́ kí n lọ báyìí ẹ jẹ́ kí n tọ́jú ìyàwó mi. ó lọ ti wọ òkè o. inú ẹ bá mi bẹ̀ẹ́ ní ṣèṣe orí fìrìfìrì kú sí orí fìrìfìrì kú àtẹ̀wọ̀n ààrẹ rọ o sọ kọ́m àbí Olúwa jẹ́ kó lè ṣe bẹ́ẹ̀ for life kò má tún change tó máa yá. Mojí Mojí grandpa is talking forever ẹ jẹ ẹ jẹ gbẹgà tọrẹ yẹn máa yọ máa. la lè fi wà wẹ́ o. ìwà ẹni ní tẹ́nítẹ́ní ẹ̀ẹ́ fi ní ìwà rárú àmì ìdánimọ̀ ẹ̀dá ni bàbá ń sọ pé káfíwá kún ayé ṣe káṣe pẹ̀lẹ́ o kó máa lọ ní dọ́bùdọ́bù o. ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ o. àwọn pẹ̀lẹ́ kì í yá. ohun abáfẹ́sọ mú o ìrọ̀rùn ní gbọ́dọ̀ la ẹni àbáwádé là ń bà rẹ́lẹ̀ ẹni ajá bá wà lájà ń bà lọ pàtàkì fẹsẹ̀nsẹ̀ sílẹ̀ ìyẹn ti ń dájú èéfín ni wà dandan ni àárọ̀ ẹni ò fi wà kún wáyé ṣe ohun tó máa sọnù ló kọ ẹ̀dá kan ò máa lè tẹ́wọ́n lọ́rùn o kẹgbà o kí la lè fi wà wẹ́ o ìwà ẹni ní tẹ́nitẹ́ni èéfín Mi ìdánimọ̀ ẹ̀dá ni tá a bá ń sọ pé káfíwá kún wa iṣẹ́ ká ṣe pẹ̀lẹ́ o kó má lọ di dọ́múdọ́mú o àkìrígbélé ẹni ká fọhùn rọ o àfọwọ́fà tí ẹ rí ẹ ló ṣàyédògún òkúròrò kì í kó yànjọ òmùnì